ta ló ṣe tẹ́sà yìí ìgbà téèyàn ìgbà tá a bá rí i tá a bá ń lọ ìyẹn pé kò sọ́nà míì kan tí ọ̀nà náà jáde sí ìyẹn pé a lè yí padà àbí ká fẹ̀yìn fi rìn